àwọn ẹ́dàsì wọ̀nyí àwọn ò ní mẹ́sìn ṣùgbọ́n àwọn ni wọ́n ní upper hand lórí àwọn tó ní mẹ́sìn nínú jẹ̀mátù tẹ̀bílíìgì tẹ́lẹ̀ sì jẹ́ ìdàkejì sí súnà tálẹ́bì mú wá. kábojú rò kábojú rí mo jókòó mò ń retí èsì. E si bí àwọn ẹ̀dá sì ṣe gbé ọ̀rọ̀ jáde nìyẹn pé ọkùnrin tí ń pè ní àbúrò ẹ̀mọ́ yìí ó ti ya wèrè nítorí náà kí gbogbo ẹ̀yin tẹ̀bílíìgì tẹ́ wà nínú mọ́sálásí báyìí kẹ́ bẹ̀rẹ̀ náà fìlà fún un èmi wọn tí wọ́n yan náà fìlà lọ́tún lọ́sì wọ́n á tún béèrè pé náfìlà wo lẹ tún yàn ní ìsìn náfìlà wo lẹ yàn ní ìsìn àti ìkìmọ́ gíríbì náfìlà wo lẹ yàn náà bá ní èmi ni wọ́n yàn náfìlà fún bẹ́ẹ̀ tún ni mo tó dá wọn kan tí wọ́n tún ń sunkún egbére tí wọ́n ń sun ẹkún tó korò pé ha ayé wo làbúrò ẹ̀ mọ́ wá wá ọlọ́run ó ṣàwà àtakò àwọn ẹni ọlọ́run ó wá àtakò àwọn hẹ́dàsì èwo ni tó ń pẹ̀yìn lẹ́kún wọ́n lẹ́kún ẹ làwọn ń sùn ẹ̀ ń sun ẹkún tèmi àbẹ́ ń sun ẹkún ara yín. alihamdulilayi wọn ò gbé mi lọ sí lórúkú yàrí wọn ò sì dè mí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rí. gbogbo nǹkan tí ẹ lérò kì í ṣe tèmi ìyẹn sì kọ́ ní èsì ọ̀rọ̀ mo sọ fún wọn bẹ́ẹ̀ báwo lẹ ṣe fẹ́ yanjú àwọn ọ̀rọ̀ burúkú tó wà nù tí àyìn yìí làwọn ẹ́dàsì náà bá sọ̀kalẹ̀ wá wọ́n jáde níbi tí wọ́n wà àwọn wọ́n wọ́n wọ́n káàmpù wọn mọ́ ọwọ́ ẹ̀yìn bì wọ́n wá jáde nínú àwọn tó jáde yìí wọ́n ń pe ẹnìkan ní bàbá aláwúsá mi ò mọ̀ bóyá bàbá yẹn ń bẹ láyé mọ́ lónìí sufi hánrán hánrán ni sufi hánrán hánrán ni bàbá yìí mo mọ̀ wọ́n àwọn náà mọ̀ mí wọ́n bá ní àwọn ní ẹ̀dá tí ó sọ̀rọ̀ mu ní a bàbá ẹ sì lè bá mi sọ̀rọ̀ ìmọ̀ wo lẹni tẹ́ fi bá mi sọ̀rọ̀ wọ́n láwọn ni jẹ̀mọ́ fi ọ̀rọ̀ sí lẹ́nu. kí wàá ní ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́gọ́ náà lọ́hùn tá a fi kú ńbẹ̀ òun ni pé wọ́n ní ọ̀gbọ́ gbogbo ohun tó wí pátá náà lóyún ó rí bẹ́ẹ̀ ohun tó lọ́wọ́ àánú tí àwọn ọ̀nbẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n rántí pé ẹni tó kọ tírà yìí ọmọ Pakistan ni o àwọn ò sì lẹ́tọ̀ọ́ láti yí nǹkan kan padà nínú tírà náà tí èmi bá wá mọ̀ dájú wípé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́run kí n wá lọ di ẹrù Pakistan kí n wá halawi kí n wà lọ wọn ní tí mọ́ṣúárà sọnù ẹ̀yin jẹ́ mátò dẹ̀bí wọn <laughs> wọ́n ní tí sọ nù pé ẹni tó àwọn tíra tí mo tọ́ka sí yìí o kì í sọ ọmọ nàìjíríà kì í sọ ọmọ ilẹ̀ yorùbá. ọmọ Pakistan ni tẹ́mi bá wá mọ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́run tán ráúráú kí n lọ di ẹrù Pakistan kí n lọ di ẹrù ìrìn àjò sí Pakistan tí n bá dé Pakistan ní orírun àwọn màá pàdé Kandahalawi èmi àti ẹ̀ àjọ sọ̀rọ̀ mo wá ní èsì ọ̀rọ̀ yín rèé èmi ò ní kandáláwí wá káàkiri láyé tèmi mi ò sì mọ̀ rí ẹ̀yin lẹ mọ̀ rí ẹ̀yin lọmọ lẹ́yìn rẹ̀ ẹ̀yin lẹ ń ka tírà rẹ̀ tíà rẹ̀ sì ń kó bá yín nínú àkìdá nínú ìbádà nínú mọ̀ámálà nínú mọ́níhájú yín ó ń kó bá yín. ẹ̀yin ni kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe bá àwọn ọ̀gá yín ní Pakistan sọ̀rọ̀ wípé tí àyè o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ń bẹ̀ ó tako Islam ó tako ṣẹ̀ríà Islamiyya ó tako súnà ànábì mo ní kò jù bá ń lọ ibi tá a fi ọ̀rọ̀ tì sí nìyẹn ní ọdún tí mo dá akọ̀hún tí ti ń lọ bíi thirteen years ago mo rántí wípé lásìkò náà former provost ti Mufutau Laniun college Alhaji Ariyibi àbí kí ni ń pè wọ́n Alhaji ìrántí ọkọ wọn mọ́ the first muftau lani college of education provost alhaji ọlábíyì mi ò rántí ọkàn dáadáa mọ́sá bóyá ọlábíyì àwọn náà wá wọ́n wá dìídì pè mí lọ́tọ̀ pé àwọn fẹ́ rí mi lọ́fíìsì àwọn mo wá lọ bá wọn lọ́fíìsì lẹ́yìn ìjókòó ti mọ́ríkàsì aláàjì wa ń sọ fún mi wípé ó ṣe àwọn láàánú wípé àwọn ń tà wọn àwọn ìsábà katira yẹn pé riyadu sọlihin làwọn máa kà wọ́n ní ká má jẹ́ kọ́rọ̀ yìí ó le pé àwọn èèyàn sábà tẹ̀lé ohun tí ó ń bẹ̀ ń bẹ̀ à mo lálàájì ìrọ̀lẹ́ fi yín pa o tẹ́ bá ní ẹ̀ sábà kà mo lè gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lè gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́sálásí ilé yín nígbà yẹn wọ́n ń gbé ní ọ̀dẹ́jàyè wọ́n ń bẹnu mọ́sálásí tẹ̀ tí ń kírun ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá yabẹ̀ táwọn tẹ̀bílìgì bá ń ṣe bàyán lọ́wọ́ ìwé burúkú tẹ́ ẹ máa ń gbé lọ́wọ́ nù. nígbà tẹ́ ẹ mọ̀ páwọn èèyàn ò ní lo ohun tí ẹ̀ ń kà jáde ń bẹ̀ kí lẹ̀ ń kà á fún. àwọn èèyàn ti wá lo ohun tí ń bẹ ń bẹ̀ wọ́n ti ń lo ohun tí ń bẹ nínú ẹ̀ wọn ò lò ó la rí jàmáà gbọ́pàá wọn ò lò larí jàmá ìlẹ̀rọ̀ ẹ má sọ fún mi pé wọn ò lò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ nílò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dáná sun gbogbo ẹ̀ kí ohun tí ń rùn kó tán lẹ̀. lẹ́yìn náà ọlọ́run ní akẹ́dẹ́mì òun wulẹ̀ wá bá mi nì ní mọ́ṣáláṣí àríṣekọ́lá ó wulẹ̀ wá bá mi ni ní ọjọ́ yọmọ̀lẹ̀ ahad tá a máa ń ṣe halkọ̀ òun náà gbà paburú wà ń bẹ́ẹ̀ ó gbà paburú wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ó pa òwe kan wípé bí yẹni bá jẹ́ àjẹ́ kì í ṣe ẹnu ọmọ ẹ̀ láti gbọ́ ọ. ọ̀pọ̀ òwe yẹn níjọ́ náà. wọ́n tún ń pe ustaz kan ní ustaz abubakar ustaz abubakar àwọn náà wà nínú ẹni tó dìde táwọn náà wá bá mi ní mọ́ṣáláṣí àríṣekọ́lá. táwọn náà gbà pé àwọn aburú wà nínú ìwé yìí kámọ̀ tí ì sọ àwọn ràlẹ̀ràlẹ̀ ìjọ wọn tí ń tiẹ̀ mọ iye òǹkà wọn tọ́ mo wò wípé èmi ti ṣèwọ̀nba tí mo lè ṣe ohun tó kù mí kù ni pé ibikíbi tí mo bá ti dé tọ́rọ̀ bá ti kàn án tọ́rọ̀ bá ti kọ tó bá ti kan ọ̀rọ̀ jamaatu tẹ̀bílíìgì kí n máa sọ fáwọn èèyàn wípé má tẹ̀lé wọn o má tẹ̀lé wọn o má jẹ́ wọn kó bọ́ o títí títí tí ó fi di ní alẹ́ tá a sun ẹ̀mọ́júmọ́ yìí. lẹ́yìn ìgbà tí mo parí prógámù ní alẹ́ prógámù tí mo ṣe lálẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀kan nínú àmọ̀ ìyá wa mi ò ní dárúkọ rẹ̀ ó ní nọ́mbà mi lọ́wọ́ èmi náà ní tiẹ̀ lọ́wọ́ ó mẹ́sẹ̀gì kan sí mi. mẹ́sẹ̀gì yẹn ọlọ́wà bí ìjókòó tààrọ̀ yìí lórí jama atutẹ̀bìlìkì kí ni mẹ́sẹ̀gì náà mẹ́sẹ̀gì yẹn rèé tí ọmọ ìyá wa yìí tó sẹ́ndì sí mi ọ̀rìn átíkù ni ohun tí wọ́n kọ síbẹ̀ ni pé Saudi Arabia bans Islamic sect operating in Nigeria calls it terrorist organization. Ìjọba Saudi Arabia ó fi òfin de ìjọ kan ìjọ ẹlẹ́sìn mùsùlùmí kan tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó pè wọ́n ní ìjọ agbésùmọ̀mí. ẹnìyẹn wá ní meanwhile níbi òkè rẹ̀ ń bí báyìí wọ́n kọ tẹ̀bílík jamaa wò dáadáa wọ́n kọ tẹ̀bílík jamaa mo bá click lórí líǹkì yìí mo bá ka ọ̀rọ̀ yẹn mo wá kà á mo ní à ah, yamatu tẹ̀bílíkì sádàwó wọn tún débi sùmọ̀ mi ni sáwọn náà tún di àwọn náà ti di Boko Haram ni ah, mo wá fún lésì padà ẹ jẹ́ n tí mo fún padà mo ní wa aleykum wa rahmatulahi let me find out the source of this declaration. Personally, I see it as a fake news, as a fake, as a fake news because it lacks features of reliability. However, I will ask my friend in KSA. Mo ní jẹ́ kí n ṣèwádìí ìkéde yìí ná. Ní ti tèmi o, ohun tí mo kà yìí ó dàbí ìròyìn ẹlẹ́jẹ̀ nítorí pé orísun orírun àtẹ̀jáde yẹn kò ṣeé gbára lé wọn ò kọ́ ní ọ̀nà tí ẹlẹ́kọ̀ọ́ gbà gbà pé ó wá láti Saudi Arabia ṣùgbọ́n o èmi yóò bi ọ̀rẹ́ mi kan léèrè ní Saudi Arabia ní ìsìn ìdí tí mo fi ka mẹ́sẹ̀jì jáde ni pé èmi àti tẹ̀bùlíìgì àníjà ń gbálẹ̀ wọn wọn ò gbálẹ̀ mi ń gbọ́mọ wọn wọn ò gbọ́mọ mi ọ̀rọ̀ ẹ̀sìn ló dà wá pọ̀ ohun tẹ́mi mọ̀ wọ́n mọ̀ ni pé oníbídíà ni wọ́n onísúfí ni wọ́n ìyàtọ̀ sì ń bẹ láàrin kéèyàn jó ń bí díà kó jó ń súnfí àti kó jẹ́ tẹ́rọ́rìsì ok ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ní orílẹ̀-èdè nàìjíríà nítorí pé lórílẹ̀-èdè nàìjíríà constitution ó gba ẹnì yòówù àti ẹ̀sìn yòówù tó yàn láàyò ok ọba àlọ́ fẹ́ máa bọ eṣinṣin ọba àlọ́ fẹ́ máa bọ èèrà kò sí tó kan ìjọba nàìjíríà sáàsì má dì í ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ bá ní wọ́n dìkíyà ìjọ kan pé tẹ́rọ́rìsì ni wọ́n pé tẹ́rọ́rìsì ni wọ́n ó di ìjọ tíjọba ọmọ gbógun tì èmi wá sọ pé èmi ò tí ì rí ẹ̀rí lọ́dọ̀ mi láti fi sọ pé ọ̀rọ̀ jamatu tẹ̀bílíìgì ti wá burú débi pé àwọn náà ti ń darapọ̀ mọ́ ìjọ agbésùmọ̀mí lágbàáyé. bọ́lọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o okay ní ẹni yẹn lọ́ba tún sẹ́ǹdì líǹkì míì sí mi lójú ẹsẹ̀ gbogbo tí mo ń sọ yìí around twelve o'clock ni o ó tún sẹ́ǹdì omi sí mi líǹkì míì tó sẹ́ǹdì sí mi rèé eléyìí lọ́ba tún sẹ́ǹdì ẹ̀ sí mi. nígbò sẹ́ǹdì ẹ̀ sí mi mo wá wò pé ọ̀dà ẹ jẹ́ kí n tún ẹ jẹ́ kí mo bá kílíkì lé lórí ẹ jẹ́ nǹkan tí ń bẹ́ńbẹ̀ náà wọ́n bá kọ bẹ́ wọ́n bá kọ pé Saudi Arabia bans Tabligh Jamaa. calls it one of the gates to terrorism eh, one of the gates of terrorism pé ìjọba Saudi Arabia o wọ́n ti fi òfin de Jama'atu Tabligh ní ìlú wọn o lórílẹ̀ wọn o pé eégún wọn ò gbọ́dọ̀ sẹ́ mọ́ ń bẹ́ o wọn ò gbọ́dọ̀ ṣe jáọ́là nílùú wọn wọn ò gbọ́dọ̀ ṣe bàyáànù mọ́ wọn wọn pè wọn ní ọ̀kan nínú ọ̀nà táwọn èèyàn gbà di agbésùmọ̀mí. báwo pé ọ̀rọ̀ tí ọkùnrin yìí máa ń sọ ọmọ ọmọ ìjọ bẹ́ẹ̀ bọ́ ọ ok mo kà ń tẹ ọkọ sábẹ́ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà mi ò ní ìkìnnà mi ò wà satisfied pé no jamaatu tẹ̀bílíìgì jẹ́jẹ́ wọn ni wọ́n máa lọ lórí ìṣìnà wọn jẹ́jẹ́ wọn ni wọ́n máa lọ lórí ìṣìnà wọn ìgbà wo ni wàá di ẹni tó wá ń tún gbé sùnmọ̀ mí mo ní mi ò tí ì gbà àfìgbà tí n bá tó rí ẹ̀rí tó dá mi lójú. ẹni tí mo sẹ́ndì ọ̀rọ̀ sí ní Saudi kò ṣe méní ṣe méjì ọkàn sẹ́ndì ọkàn sẹ́ndì kìíní ìsinmi ni òun rèé òun náà bá sẹ́ndì líǹkì sí mi líǹkì tiẹ̀ ní lọ́ba sẹ́ndì ẹ̀ sí mi pé ìjọba Saudi Arabia o wọ́n ti àríásà àlẹ́ àmà lèlèbò òòf àlẹ́ ẹ̀lmíyá. والإفتاء لسماحة الشيخ عبد العزيز بن عبد الله آل الشيخ المفتي العام للمملكة العربية السعودية àáfàá àgbà pátápátá ní orílẹ̀-èdè Saudi Arabia òun ló gbé ìkéde yẹn bọ́ta fọ́tò àáfàá àgbà yẹn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. àti ọ̀rọ̀ tí wọ́n sọ lórí jama'atu tẹ̀bílíìgì tó jẹ́ àwọn ọ̀rọ̀ ńláńlá ah, ni ara mi wá ń balẹ̀ díẹ̀díẹ̀ pé ohun tí wọ́n sọ yìí ọmọ ń jò ọmọ ń jò lọ ni àáfàá àkọ́kọ́. tó sẹ́ndì ọ̀rọ̀ sí mi nípìlẹ̀ lọ́ba tó sẹ́ndì ọ̀rọ̀ àfáà mi sí mi ní Saudi ọba tó sẹ́ndì ẹ̀ sí mi àfáà yẹn ṣe kútúbà lórí jẹ̀mátù tẹ̀blígì so ọ̀kan náà mọ̀ ya wa ọwọ́ à ń bá a túmọ̀ ẹ̀ sédè Yorùbá òun ni kíní ọ́díò tẹ rí yìí mo wá farabalẹ̀ mo ka mo ka póòsì Saudi tí àáfàá àgbà pátápátá pátápátá fún orílẹ̀-èdè Saudi Arabia tó kọ lórí wọn ẹni. E ìkejì ó ní pé wọ́n wá kọ́ bẹ̀ wípé gbogbo mọ́sálásí jímọ̀ sàwùdí pátápátá ọ̀rọ̀ jẹ̀mátù tẹ̀bílíìgì ni kí wọ́n fi ṣe kútúbà. gbogbo mọ́sálásí jímọ̀ sàwùdí pátápátá kútúbà ìjẹrin àbóyí ṣíjẹrin náà ni last Friday yìí mọ́ṣáláṣí haramu maka haramu madina àti gbogbo mọ́ṣáláṣí tí ń bẹ ní orílẹ̀-èdè saudi arabia gbogbo àfáà tó ṣe hútúbà wọ́n wá ṣe hútúbà lórí jamaatu tẹ̀blígì à mo wá rí i pé ọ̀rọ̀ yìí ó ní agbára ó ní agbára. ohun tí mo wá tùjọ mo gbọ́ kútúbà méjì nínú àwọn àfáà yẹn mo sì ka rìpọ́ọ̀tù tí àfáà gbà pátápátá ní Saudi Arabia tó gbé jáde lórí Twitter gbogbo ọ̀rọ̀ wọn wá dálé pé àtàzír mi ń jẹmọ́ àti tẹ̀bìlìgì ẹ ṣọ́ra ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra lọ́dọ̀ jama tabiligi ẹ jìnnà tefetefe sí jama tabiligi mo wá tẹ́tí gbọ́ kí ni jama tabiligi ṣe yìí. wọ́n wá ka ẹ̀sùn márùn-ún sí jẹ̀mọ́ àtútẹ̀bílíìgì lọ́rùn. ẹ̀sùn márùn-ún ni wọ́n kà sí jẹ̀mọ́ àtútẹ̀bílíìgì lọ́rùn. ẹ̀sùn àkọ́kọ́ wọ́n láwọn jẹ̀mọ́ àtútẹ̀bílíìgì mùnàfìkì ni wọ́n. mùnàfìkì àdínì òun ni wọ́n nítorí pé wọ́n ń pera wọn ní onísúnà fún ayé wọn è sì ṣe onísúnà wọ́n ń pera wọn ní alákìídà wọn è sì ṣe alákìídà. ẹ̀sùn kejì wọ́n ní jamaatu tẹ̀bílíìgì wọ́n di ẹbọ àṣíríkù àlè akíbárú wọ́n dì í mẹ́rù àṣíríkù àlè akíbárú wọ́n dì í mẹ́rù ẹ̀sùn kẹta wọ́n di àlìkúfùrù wọ́n dì í mẹ́rù ẹ̀sùn kẹrin wọ́n ní wọ́n kún kẹ́kẹ́ fún bídíà wọ́n kún kẹ́kẹ́ fún bídíà ẹ̀sùn karùn-ún wọ́n ní. Ni jamaatu tẹ̀blígì lágbàáyé ní Pakistan ní Sudan ní Misro wọ́n ní àwọn ọmọ wọn wọ́n wà nínú àwọn ọmọ tí alikọ́ídà agbésùmọ̀mí àgbáyé tí wọ́n máa ń lò láti fi dá rògbòdìyàn sí sílẹ̀ sì cite example pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 1979 ní aram mọ́kà tí àwọn kan wá ju bọ́ǹbù síbẹ̀ nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n more than seventy percent àwọn tí wọ́n gbá mú nígbà tí wọ́n jẹ́wọ́ jẹ̀mọ́ àtútẹ̀bìlìgì ni wọ́n gbogbo ẹ̀rí yẹn bẹ́ẹ̀ bí o. mi ò fẹ́ gbà wá lákòókò lọ títí ni kò sì wulẹ̀ sí n tó bá mi lójijì nínú ọ̀rọ̀ táwọn àáfàá wa yẹn sọ tí gbogbo ìlú fi ṣe kútúbà níbi tí ọ̀rọ̀ tẹ̀bílíìgì tó burú dé